wa pé ọ̀tọ̀ súnà táwọn ọgbọ́n sókè ṣe àfọ̀mọ́ fún ọlọ́run lọ́yà nígbà tí a bá wà lójú ogun kíkẹ́ torí wọn lọ ṣẹlẹ̀ lẹ́yìn anábì sọ̀rọ̀ wá wà àríwá ìṣẹ̀lẹ̀ fáwọn kan gbóhùn sókè pẹ̀lú tẹ̀síì anábì wa kọ̀ fún wa kí ni tó ṣẹlẹ̀ nìyẹn tó ṣẹlẹ̀ òní gbé àwọn èèyàn gbóhùn kìí ṣàdúà wọ́n ń gbóhùn sókè láti ṣàdúà gbígbóhùn sókè láti ṣàdúà kò sínú lànà Ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n gbígbóhùn sókè láti ṣe tẹ̀síyẹ̀ sunna Ànábì sallallahu alaihi wa sallam. لأن عبد الله بن عباس رضي الله عنهما وني عوان فيهما sallallahu alaihi wasallam ẹ̀yà fi pẹ̀lú táwọn máa gbọ́ nínú tẹ̀síì táwọn èèyàn máa ti lẹ́yìn nínú kálukú ọ̀nà ti tẹ̀síì lẹ́ni tó gbọ́ sókè tẹ̀lé ìdẹ́ lánàá. ìlú ẹ̀yìn oṣù kẹrin rahimahullah wọn ní tíra pẹ̀lú kọ̀ fún wa nígbà tó dé máa gbà ó wọn sàlàyé bẹ̀ yíké kẹrù ti dé pé nà súnà ní ká gbọ́ sókè láti ti tẹ̀síì ṣùgbọ́n kò sí nà súnà ká gbọ́ sókè tàdúrà àdéhùn yẹn lórí bí ìlímàmù gẹ́gẹ́ bí àlímàmù Ṣàtìbí rahimahullahu ta'ala láti ti sàlàyé nínú síra àwọn àìsíkọ́. wọ́n ní àdéhùn yẹn tọ́ka sí pé àdádálẹ̀ ká máa gbó sókè wá dábàá sàdúà wọ́n súnà ní ká gbó sókè dábàá sókè kà. tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ nàbà tù. ìbátan ṣàlàyé fún wa nípa àwọn kàrámọ́ tí wà ní ìjọ àwọn èèyàn ẹ wá sọ pé àwọn tó máa ń ṣe jihadi yẹn wípé kàrámọ́ọ̀dì náà máa ń wà lọ́dọ̀ wọn pé wá sọ pé níyẹn tó bí ẹ̀mẹ́ta pé àwọn tó máa ń ṣe jihadi yẹn tó máa fẹ́ bèrè pé jọ ṣé àwọn kan gbọ́dọ̀ àtà gbọ́dọ̀ máa dọ̀bẹ̀ lé wọn pé àwọn tó máa ń ṣe jihadi yẹn àti pé kí wá ní kàtígórì tí jihadi pọ̀ nígbò Islam aspect tó bá wá jẹ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ jihadi yẹn gbọ́dọ̀. alhamdulilayi ìdáhùn ìbéèrè yẹn ó ní ìdí lẹ́kṣọ̀ tí ó dá dúró fúnra rẹ̀ èyí tásìkò owó sì lè gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n má láyé ìdúrà kókó lò ó láyé ìdúrà kojú lò kókó tó wà ń bẹ̀ ni pé àwọn tó ń ṣe jihad yẹn ìyẹn ni àwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà ni jihad wà kò sí ẹni tó yẹ sílẹ̀ ẹ̀yìn àfẹnjọba lágbára láti ṣe jihad lẹ́yìn tààlẹ̀ àmà àwọjọ́. ولا على الأعرج حرج ولا على المريض حرج tó bí afọ́jú bí arọ bí aláìlálàáfíà àwọn ọlọ́run bá yọ kú nínú àti lọ kópa nínú jihad ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí jihad tó bá jẹ́ jihad òpọ́lẹ̀ kí wọ́n tọrọ pé kí kí ajáde lọ jagun ni eléyìí. وارتكبوا الجهود من جهد الرجعة وكان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وطيبوا بون السميقة فتقوا عن سجاد بعض الجهاد هو قبل السر وجلسوا مع وقوة torí kí wọ́n lè bá àwọn ṣèjì lọ fáwọn èèyàn tó máa padà lọ bá jihad fi sabilillah tí ìbá ti kọ́ta dá hàmànà bíbí lẹ́dínà tí ìbá ti kọ́ta gbogbo wọn ká wa mọ́lẹ̀ gbaná ní ọjọ́ ọ̀ràn ẹ̀ lórí gbogbo wa pátá àbí aṣíwájú àwọn mùsùlùmí sọ pé gbogbo wọn jáde gbaná ní ọjọ́ ọ̀ràn ẹ̀ lórí gbogbo wa. jihad jíjà gbogbo wa ló bá wí torí ẹ̀ hadith wípé. من لم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق ẹni ò bá jẹ agbọn rí ṣíṣe jihad rí o sì bẹ́ẹ̀mí ara rẹ sọ pé tí jihad bá dé ìwọ náà dà wà á kú sójú ọ̀nà kanú ojú ọ̀nà mùnáfíkì ojú ọ̀nà ìjà alágàbàǹgẹ̀bẹ̀ ọmọ ntàn wa torí di ilé jihad bá gbogbo wa wí. ṣùgbọ́n jihad fi sẹ́bi èlè là á ó láwọn òfin ó sì láwọn àlànà torí pé ń bẹ́ẹ̀ náà ti ń sọ fún ìṣe jihad tí èdè jihad ní í ṣe. ìrẹ́ náà láti má kojú ìdààmú wa wa ẹni tí ń jà torí kó lè gbé ìyá rẹ̀ torí kó lè gbé fúnra rẹ̀ torí kó lè gbé fún àwọn èèyàn rẹ̀ torí lẹ́yìn gbogbo ẹ̀ ṣe torí tọ́lọ́ ẹ̀rọ ẹni tí ń jà kó torí kó lè bàjẹ́ pé gbólóhùn ọlọ́run ọba ló lékè ọ̀húwá bí ìtẹ̀bí ilẹ̀ ìlà àgbàkiri. sọ̀rọ̀ nípa jihad àtàwọn ọ̀tà tọ̀rọ̀ ọ̀ma yóò ní ìdídá lẹ́kọ̀ọ́ tó dájú nítorí pé tí wà lábẹ́rẹ́ pọ̀ jihad yóò sì náà fẹ́ jọ́ gbẹ̀dẹ̀ àkèyànà kò sí nǹkan kan jọ parí látìrì. ṣé a ní pé tí ó jìnlẹ̀ sí ìgbàdàn pé dágbé àwọn kan lọ sí ìyàbá? àwọn kan lọ kọ́ wọ́n lọ sí wọ́n lọ sí ìyọ́njú ènìyàn tó ìgbà tí wọ́n lọ sí ìgbẹ̀ ó wá ẹni ẹ̀jẹ̀ jẹ́ nìkan lẹ́yìn pé kò ní mọ̀ọ́lù ó wá sọ pé àkùwájọ́ ìlú tí ọlọ́run bá tó ṣe ní òun nǹkan nǹkan tó tóbi tó fún òbí ṣe àlejò yìí pé bí ìbọ̀wọ́ ń tán ó ṣà nǹkan ẹ̀ ṣà wà bí ó jẹ láti ó ṣà wà ó tán ó ṣàlù wà lórí bíbí ní ẹ̀jẹ̀ gbìmọ̀ ẹ̀yìn ibẹ̀ yìí àbá ìnáwó kì í ṣe nǹkan tẹ́ pé àwọn náà ní àbùkù aláwọ̀kọ́ ni ẹlẹ́sìn ní pé ṣé àtúnyẹ máa tó kó lóyá kí wọ́n ti ẹ̀ ní ìdí kí wọ́n gbóòdù pé nípa tó yá kó máa after communion pé ẹsẹ̀ ti ra pẹ̀lú ìlà. alhamdulilayi ìbéèrè tẹ̀sí nípa fún àwọn kan fẹ́ nìkan ò nílò kan so ó sọ pé owó ọgbọ́n òfin kan tí ó tóbi kọ́ ọ́fíìsì wọn lálejò kò sí ní nǹkan kan ìwọ́n ó ti sọ bẹ́ẹ̀ ní nǹkan kan dé alákòókò làhálà kíkà àràmá àtìlẹ́yìn àbí ìsìnkú àjò. síwájú ni ṣé eléyìí ẹni ọlọ́run abẹ́ ni èṣù ìhàwó lọ́kọ̀ táwọn àti ọlọ́ ìhàwó lọ́kọ̀ tí ń tọ́nà ọ̀la ní kámẹ́sì alùpùpù ló máa ń wọ̀ òjò láwọn nínú ọbẹ̀ lórí rẹ̀ gbogbo gbà ọ̀ràn màálíìmù ni òjò ẹ náà lè kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ní ẹ̀jẹ̀ ló lójú ìjẹ́ pọ́nà ọba ló àmọ́ ǹjẹ́ bá ṣèwádìí bó ti súnmọ́ náà sí ní ó ti gbogbo yẹn ló lè tí ó ní rìsọ́ọ̀tì tọ́da orúkọ tó fẹ́ náà fún náà gbọ́dọ̀ jẹ́ pé ọmọ àpéyàn dúró dọ́gba nǹkan lè jẹ́ dúró rẹ̀ ní ipò náà kọ́ ilé ìdáná ti lẹ́yìn irun táwọn yóò máa wọn dá sọfún wa àbí mi sí àwọn yẹn máa ń ti papọ̀ àdáda lẹ́lẹ́lẹ́ wọ́n pè ní rikon jẹ̀màrí èyí táwọn yẹn máa ń ti fún ọmọ panu pọ̀ sí ìpínlẹ̀ yẹn lẹ̀ tòṣùwọ́n tá a gbà lérò pẹ̀lú sídùn àbá ti sọ òun náà làwọn táwọn ti sọ bá àti lọ́nìkà máa wí lẹ́yìn sọ́mà ti sálámà tàì sálámà ẹ̀sẹ̀ السلام تبارك يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير سيدي تعالى كي تعالى قوما ودي ودي بوز اوكي كي تعالى قوما ودي تعالى قوما ودي ابي ايوا ودي بوز اوكي اي كما ودي قوما ودي في ما قوما ودي سو اللي هي سو اللي هي السنة تعالى قوما ودي قوما ودي السنة ابي ابي àwọn kan bẹ̀ wọ́n ní pé nípa karamọ́t pé ṣé ó ṣe ṣe bóyá tí ìbọn bá ṣẹlẹ̀ tí ẹ̀ ṣàdúrà pé bí akẹ́wà rà lóṣù ọ̀sán tí ẹ̀ ń lóye pé àwọn ṣe ọ̀sán ó lọ tó láti wá ìdílé rẹ̀. kí ni orí. àlọ́ bí sọ̀rọ̀ ọ̀sán tí ẹ̀ ń pé ṣé karamọ́t. ìgbé kí ni ọ̀sán kó fẹ́ rà nàbí àbí báwo. ó kò ń sọ fún un. Ibi bá béèrè pé ẹnìkan ní nǹkan kan ṣẹlẹ̀ sí lójú ayé àlejò tó wà ìṣẹ̀lẹ̀. Ó wá ń ṣàdúrà ṣàdúrà ṣàdúrà. Ó ti wá kọ́ ọ̀nà lọ́ba ara nàbì. Kí á ló túmọ̀ sí? Lójú ayé ànábì kan, kí ló túmọ̀ sí? Sẹ́yìn dáńgá fáwọn ẹbí fi bú ọkà rí lójú oorun àtàlẹ́wọ̀n kí ló sọ kí ló tẹ̀lé. èyí tó kú bẹ́ẹ̀ nígbà wọ́n ní àwọn fẹ́ kẹjọ kẹ báwọn kọ́mẹ́ǹtì àdìsí àbúrò ẹ̀ àyè sí ìgbà àbúrò dáwùjọ báwọn pé ẹnìkan kí ìwé ìgbà tó wá kí òṣèlú àti sọ́wọ́n gbẹ́kẹ́ ní lọ tún àlá ìṣe ìgbà tó ṣàṣì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ẹ̀ ń bẹ́ẹ̀ tó afẹ́fẹ́ báwọn gọ́mẹ̀ntì adé ti wa sẹ́nu pé yorùbá ń sọ wọ́n mú wa wọ́n pọ̀ wọ́n mú adé ti bó ti wá lédè lárúbáwá nítorí pé problem tó máa ń ṣẹlẹ̀ ó ní wípé adé ti wà lápọ̀ rẹ̀ kò lẹ́ ti gbọ́ yìí ẹ̀sìn pé tí wọ́n gbọ́ yìí sọ yẹn tàbá adé ní dẹ́rẹ́dẹ́ kàmí làdé sọ àdé ti táwọn á mà

tí ẹ̀wù rẹ̀ ti tayọ kókó tẹ̀ àbí ṣòkòtò rẹ̀ àbágbádá rẹ̀ àbí tó dáwọ̀ tó á irun rẹ̀ tó bá ti da ọlọ́run gbà ṣùgbọ́n aṣọ tó wọ̀ tó tẹ̀ ọlọ́run fi ya rẹ̀ wò. kí irun dá tó ti pọ́ sẹ́lọ̀ sọ pé lè fi káàkiri jẹ́ hà nítorí pé ọ̀nà tí méjì gbà yàtọ̀ síra irun ọlọ́run pa yọ gbalade eléyìí ó di eléyìí ti fi ààrẹ jẹ gẹ́gẹ́ bí ẹni tó jí pure water lórí àtẹ tó fi omi tó jí ṣé tó wá fi yẹn fi gba àrùn yẹn tó bá dáadáa tó dáadáa tó wá pure water tó jí tó bá fi jẹ torí mú wa mú torí سيدنا النبي صلى الله عليه وسلم يقعد الدنيا بقى ليس الكذب علي كالكذب على احدكم كان النبي صلى الله عليه وسلم في فارون من يودعني كي فارون ميلو منه يو قلت صنع لدني بمن كذب علي متعمدا فليتبوع مقعده من النار ممكن معنا انا فارون من فقال على التساقال منه من حدث عني حديثا من حديث من فهو يرى أنه كذب فهو أحد الكاذبين وفي رواية فهو أحد الكاذبين gbogbo ẹni tó bá sọ pé mo sọ̀rọ̀ kan tó sì ń wò pé rọrùn ṣùgbọ́n ni mo sọ òun náà ti dọ̀kan náà tó parọ́ rẹ̀ mọ́ ẹni tó bá sì bàmọ́ parọ́ má nàbí wọn ni kò fọ ara rẹ̀ tẹ̀ta straight gbé nù náà tọ́lọ̀ ń sàn wà. náà ẹ máa try irú àwọn àdéhùn náà ẹ wa ẹ̀yin ọ̀wá ní pé ẹ̀yin ẹ lápò àmọ̀tìmọ̀ àdéhùn fa ìgbà a bá wò sáré bá yẹn wà bẹ́ẹ̀ á wà rẹ̀ ní pé nípa ní òru pé bá wọn fún mi. níbi níbi tí o ti ń wọ̀ ẹnìkan ò ní rí ọ lópin ìgbà tó bá ti tóbi tí o ti ń wọ̀ ẹnìkan ò ní rí ọ tó bá ń wọ̀ láti sàn kan mára nígbà tó ń wọ̀ ẹ̀yìn kọ́ ọ máa fọ ìdodo rẹ sí orúnkún rẹ gba bẹ́ẹ̀ bàǹtẹ́tọ̀ sàn mára àbẹ̀lọ́kọ́ mọ̀ burú àmọ́ tó o bá wọ̀ kankan tó o sàn kankan mára àmọ́ tó sọ fọ́ ọ̀sẹ̀ lọ náà wọ́n ní obìnrin tó ó lóyún nínú oṣù rọ̀mọ̀dọ́n wà lè gbà wẹ̀ wọ́n sì ní oṣù yẹn torí oyún tó ní wọ́n wá ní pé ẹ̀yìn ìgbà yẹn kò tó wá ní ẹ̀gbà tó bímọ ló kò tó lè sọ àwọn ẹ̀yẹ pa ẹ̀dá ìpè àìlera ara wọ́n wá ní pé ṣé kò dẹ́n ṣe fún fọmọ ní ọmú lọ́wọ́ wọ́n ní ṣé òun lè bọ́ àwọn èèyàn láti. rárá o yọ ọ́n àwọn èèyàn pàtó yẹn bá o àwọn yẹn gbèsè ní lórí rẹ̀ yọ ọ̀sán kan nílẹ̀ lọ́dọ̀ gbadun náà àwọn olùmọ̀ pẹ́ni tí ọ̀dẹ̀ gbogbo wọn kà wẹ̀ sàmà fúnni ló ń jẹ kòtó wàhálà lẹ́bí náà yóò fẹ́ kó náà wó tèdè ẹ̀sán wàhálà mọ̀mí ké eléyà ní pẹ̀pẹ̀ náà arúgbó ni yàtọ̀ sóbìnrin tó lóyún yàtọ̀ sí ẹni tó ń rí ma wọ́n yàtọ̀ tó apá kan náà tàbí bíbí náà gáàsì àwọn tó ń sọ pé a tún lè gbọ́ ẹni tó lóyún náà lè gbọ́ yẹn ẹni tí ń rí ma náà lè gbọ́ yẹn wọ́n kàn ti wọ̀ balẹ̀ sílẹ̀ ìtọ́kàn abalẹ̀ sí náà lọ́rọ̀ èèyàn bá rí mọ àbí èèyàn bá lóyún gbogbo àwọn tó bá jẹ yọ kàn padà tó bá ti fi lè fi falẹ̀ débi tó rọmọbọ́n mi tún wọlé ọ̀gbá àti pẹ̀lú àwọn ojoojúmọ́ yóò tún bá láì nìkan. wọ́n ní tí ẹnìkan bá ń gbé lọ́dọ̀ yẹn. ìdájọ́ àwọn ojoojúmọ́ ti ra màdáàmù àti pẹ̀lú àwọn èyí tó bá ń sẹ́yìn báyìí. ìyẹn ni pé yọ san èyí tó jẹ tó bá wá sẹ́yìn tó jẹun yọ gbá àwẹ̀ ojoojúmọ́ tó jẹ plus fífún aláìní ló jẹ. yẹn kí Ramadan tó kọjá obìnrin jẹ àwẹ̀ ńbẹ ọ̀gbá látàrí gbólóyún ọwọ́ àti padà sí kí Ramadan ní tòkì dé. tí Ramadan ní bá dé Ramadan ní ìní ọgbà ìyẹn san gbèsè lásìkò Ramadan. tó ọwọ́ àgbà Ramadan ọdún yìí fẹ́ràn kí gbèsè ni rọmọdán tètè ń bẹ lórí ẹ rọmọdán ọdún ìjọ atán tó pẹ́ rọmọdán ọdún ìjọ atán sẹ́wọ̀n pé yóò tún jẹ àwọn ẹ̀mí náà ní rọmọdán yìí tí wọ́n àwọn òbí bẹ́ẹ̀ ni ìrẹ́ ló jẹ́ pé bírò lọ́wọ́ àtúntì rẹ̀ lọ́wọ́ ti fẹ́ yà wò gbogbo àwọn àwẹ̀ tí máa ti ń máa ti mí ìfọ̀ àmọ́ kọ́ torí kò lè yarí jọ́ kan kó ní gbogbo ló ti gbà kó tì máa ti gbà torí de eléyìí báyìí wọ́n wá jẹ́ pé àwẹ̀ rọmọdán tètè yàn títí ọdún yìí bá tí wọ́n fi gba tọdún yìí tí ó sì di ìgbà tètè yẹn kí ó mú lọ́la títí tètè fi dé tàbí gba tàbí gba tọdún yìí parí ní tó mú lọ lára yẹn yóò ti torí rẹ̀ tún máa fún aláìní lóúnjẹ jẹ nígbà tí máa ń sàwẹ̀ yẹn ìbáwí láti ẹ̀mí wa tún lọ́la náà. Nàmbà tírì, nàmbà fọ̀ wá di ibi ọjọ́ tuesday wọn wá ló kù ní àyè lórí ọwọ́ wọn ní òfin ẹtì jẹrà àbí lẹ́yìn tuesday tó kó láwọn òbí bọ́ṣọ lára òfin ọ̀nà sọ wọ́n pọ̀ wọn bí ojú ní aṣọ wá ìtọ́jú sí lọ́wọ́ fún ẹ̀sìn lára kí ló yẹ kán ṣe lẹ́yìn ìbàdàn òṣèré àti tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbìmọ̀ alhamdulilayi tí òkú tó kú lọ́nà tó ṣe pé àlè wẹ̀ máa wò ó tá a lè sí la. dá mi sí la lọ́la dá mi sí la láti má bá a ti rọra nú omi yẹn lọ́wọ́ àpapọ̀ yẹn sí lára bẹ́ẹ̀ á lọ sùn láti dá mi sí la pẹ̀lú ẹ̀mí bá ń wẹ̀ tàbí tó mi ò bá tún sí dà sí la tó jẹ́ pé omi yẹn tó lè mú bára rẹ̀ tún bàjẹ́ sí lọ́tọ̀ fún wa àmọ́ sọ̀kọ́ ẹ̀kọ́ ayọ̀ lọ́mọbẹ̀ tó ní àgbà àràmà ẹ̀ má bàjẹ́. ó ti parí ó ti parí nítorí pé bá yọ jáde ẹ̀sìn islam ọ̀gbà káfí mùsùlùmí tẹ̀sí bóyá ń bẹ láyé àbùkù ìgbéni tẹ̀sí ọ̀sẹ̀ lẹ́mẹ̀ ẹni tó ti kíkẹ́ tó sí ẹ̀ ń sá fún tí lẹ́yìn ìgbà tẹ̀sí wá sí sẹ́ láàrún pé gbé jáde kẹ́ máa dá mi wò sí la nà. nà jẹ́ kìkìkì. alákòlá ha gbogbo ẹ̀ náà wọ́n fi sí ní pípẹ́ àlùmọ̀ ètò láàyè kókó lẹ́nu máa tó àlè wẹ̀ ṣùgbọ́n alẹ́ fi lọ́fíńdà sí láàpù sí láàpù àní torí pé nígbà tá a wẹ̀ lọ́fíńdà wà láti fi lára tí ìdá alágbára kò ní sọnù torí ìdá alágbára number five. nípa àdìsí ìṣẹ̀lẹ̀ lórí ọjọ́ ìṣìjà pé àwọn ọjọ́ kan di ìbàláyé ọjọ́ kan tó gbẹ́ bí ọjọ́ kan ọjọ́ kan gbẹ́ bí wọ́n sábẹ́ ètò bóò ní aṣojú ọ̀gá so bí àṣìṣẹ̀lẹ̀ bá ti tó ìwọ̀n ìṣòro. wọ́n ní ìwà dáná bí sọ̀rọ̀ bá àríwá àríwá sẹ́lẹ̀ ń sọ fún mẹ́kẹ́kẹ́ tẹ̀já yóò lo ogójì ọjọ́ àmọ́ àwọn ọjọ́ rẹ̀ yàtọ̀ síra wọn ìjọ àkọ́kọ́ dàbí ọdún kan ìjọ kejì ó dàbí oṣù kan ìjọ kẹta ó dàbí ọ̀sẹ̀ kan gbogbo àwọn ọjọ́ yòókù yóò wá bí ọjọ́ a ti ó túmọ̀ sí pé ogójì ọjọ́ péré náà ni ó lò ṣùgbọ́n ogójì ọjọ́ ló lò yàn wọ́n ní ọ̀kan nínú àwọn ọjọ́ yóò dàbí ọdún kan wọ́n sọ wípé ọdún kan ni àbí òye wa yóò dàbí ọdún kan kò túmọ̀ sí pé ọdún kan ni. torí di àti kí òun bẹ òní sòrò tó bá dàbí bákòókò àtúbà àti tó àkẹ́ tó bá dàbí bákòókò òdòrò ti tó àkẹ́ tó bá tó dàbí bákòókò àtúrò ti tó àkẹ́ tó bá dàbí pé àkókò mọ́tò ti tó àkẹ́ bẹ́ẹ̀ tó bá dàbí pé àkókò ìṣáà náà tó ti tó àkẹ́. sẹ́mi pé yẹ̀wò mọ́tò kẹta yọ̀ dàbí fa tó abẹ́ yọ̀ dàbí náà gbogbo nǹkan wà jẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ tó bá dàbí oṣù irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ láyé àbẹ́yẹn ọ̀mọ̀ àwọn ìlú kan wà láyé títí tí òun bá yọ ń bẹ̀ òun lè ṣe twenty hours tí ò ní wọ̀ kírun wọ́n ti kírun àfà lọ́kùnrin ìṣà tuntun ti ní yìí gbà náà fẹ́jà yìí báyọ̀ ọkẹ́ àtùbà tóòrò bá yẹ dàrí ọkẹ́ gbọ́mọ̀ tó bá di pé òkì gbogbo nǹkan ó ti dọ́gba pẹ̀lú rẹ̀ yàtọ̀ sí ibi tó òkì ma kó tó di pé òrùn yẹ dàrí wọn àti àfọ bákan náà tóòrò bá ti wọ̀tà ìwọ̀n kọ́ àtùkù náà tó ìrù tó tó náà ní jẹ́ tó jẹ́ ọ̀jẹ̀ ọdún kan àbí òye wa á máa sọ ibi tó ń yẹ tàrí bẹ́ẹ̀ bá tí ó yẹ tàrí sí òun yóò jẹ́ ti ro ti oṣù mẹ́rin òye wa ìgbà tí yóò wá di áfíríkì bẹ́ẹ̀ yóò jẹ́ ti ro bíi oṣù mẹ́fà àbọ̀ àsìkò tí ó jẹ mọ́kírìkì sí bẹ́ẹ̀ yóò jẹ́ ti ro bíi oṣù kẹjọ tó ń tó wọ̀ ó kílíà bí ó kílíà tó ń tó rẹ̀ ló ṣẹlẹ̀ lójọ́ wàláàkín ìtọ́jà ni pé sàmà wáyé kọ́nà sọ wà níbi fìtìmẹ̀tì mẹ̀tì ẹ̀jẹ̀jẹ̀ náà èyí sọ pé màá láìkì kí n wà ń gbà yẹn tó o because àwọn dáná bí bá lò ẹ kọ́ fẹ́ apply rẹ̀. so ọlọ́run mi ta na number six. ẹ wọ́n àgbọ̀nú àti pé àlọ́ tó kàn sọ pé ẹni bá tọ́ ọmọ obìnrin méjì tí lọ́ọ́ fi dàgbà wípé ó máa wà pẹ̀lú òun báyìí lọ́jọ́ gbèdà sí àmọ́ kí àdìsẹ́ tó lálà fi àdá àti pé wọ́n bá tọ́ ọmọbìnrin yẹn fún wọn. dáadáa lóbi méjì so bákan náà à ń bẹ lọ́wọ́ kọ́jọ́pọ̀ náà ní mọ́kò wọ́n sọ fún ọmọbìnrin torí pé làṣẹ títí tó fi lù ú àwọn èèyàn tọ́nà bá fún lọ́mọbìnrin wọ́n á máa wọ́n máa kùn lábẹ́lẹ̀ wọ́n máa ti kẹ́ pé wọ́n ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe yọ máa rẹ́ ni kẹ́ ṣe fi wọ́n dé ẹ ṣe ẹ ṣe kẹ́ sádàkẹ́. Bọ́ inú wọn yéé dùn délẹ̀ yàtọ̀ sẹ́jọ́ náà fún ọmọkùnrin ẹ̀rí tó tún sọ tó tún gẹ̀bìlà tó tún máa ti báyìí yẹ ẹ̀ ẹ̀ ẹ̀ lẹ́wọ̀n. Tòun tí ọba jẹ́ bẹ́ẹ̀. kí ló mú yẹn lọ yọ àdá sí ìyàwó rẹ̀ lọ́tẹ̀ yìí tó bá tún sí ìlú wọn pọ̀ ọ́. kí wọ́n lè tẹ̀ ọlọ́run ti òbí lọ́tẹ̀ yìí wọ́n bá tẹ́ ọkùn láti ti máa bí obìnrin bí obìnrin bí obìnrin wọ́n á rọ̀ bí lọ́tẹ̀ yìí ọkọ̀ wa lọ gbàdà wọ́n bá fi bí obìnrin. ilé ìhàlẹ́ lọ́wọ́ tó ọmọdọ́kùnrin lẹ́sẹ̀ náà kí wọ́n lẹ́sẹ̀ ọmọbìnrin náà ṣé bí ọmọbìnrin náà lọ́wọ́ àlùwọ́ fi fẹ́ yàwó bá àbọ̀kùnrin ọmọ kọ́kùnrin káyọ̀ ló ti jẹ́ nàmbà náà. wọ́n ti dé ṣé tí ẹnìkan bá ń ṣe ọjọ́ ìgbọ́kọ̀ ṣe bá tí ẹ̀ kò ṣayẹyẹ ṣùgbọ́n àbọ̀ ọ̀pọ̀ ọjọ́ ìgbà ìrẹ́jọ́ ìjẹ́ pé bọ́ọ̀lù ṣe ṣe gàdúrà náà. ayẹyẹ kó wa ní. ọmọ tuntun dé òun ṣe gan ẹ̀ máa dé sí ẹ̀ pé ń ṣe ń ṣe kí ni pé ọjọ́ ẹ̀ bí i àwọn ọjọ́ ẹ̀. tó wá dójú òbí rẹ̀ àdéhùn wọ́n. wọ́n ṣe ní àwọn ẹ̀ àlejò ìpè kẹ́mi kíkó kíni ọgbọdọ bíi kíni kí ló àti nípa àgbéyàmà bẹ́ǹkì kíni. ọjọ́ ìlú ọmọdútó rẹ̀ ọ̀gájà nù kẹsẹ̀ kí gbogbo ọkàn lásán. ilé ẹjọ́ bó ti jẹ́ bẹ́ẹ̀ o torí ẹ̀ àní kíyàn kan kú okú ọjọ́ bíi àbí òye okú ọjọ́ bíi báwo. òkú palẹ̀ mọ́jọ́ kú nítorí pé ọjọ́ kú ń bọ̀ pa tòun tó dédé gbára kí ọmọ palẹ̀ mọ́ fún. náà eléyìí jẹ́ bó ti dédé lágbọ̀n bẹ̀ yẹn. nàmbà nàmbà sẹ́fẹ̀. láti sàlàyé rẹ̀ débi tó sú wa. Thank you. pé wọ́n kìlọ̀ fún yẹn pa táwọn rí. kí ẹni tó rí nǹkan mùsùlùmí ni kí ló rí orí kankan fọ́jú gbogbo. torí ẹ lọ gbogbo amọ̀nà kó di arírun òdodo subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.